mo mísì Ṣàgámù yẹn ṣàlàyé fún mi èmi mo mísì Ṣàgámù yẹn sẹ báwo lè báwo lè lọ. fún orí wọn ti burú. Hmm wọn tó bẹ́ẹ̀ hmm. wọ́n rò pé ẹ́nsàs ni hmm. ayé bọ́lẹ̀ lásán ni mọ́tò àti ẹ̀yìnbẹ́ bá wọn sọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ lẹ́rọ̀ o ọmọ wa tẹ ẹ gbé ẹdá padà wá lólórí burúkú tó bá sáré ṣọ́ padlọ́ọ̀gì. òkè sí station wọn. bẹ́ẹ̀ni nìkan bá wò ní ló bá kí jẹ gidi kékeré pa pa pa sórí rẹ burú bá gbàdá lọ́wọ́ ọmọ mi ìyá rẹ yìí fa òwúrẹ́ bá tàbí mẹ́yìn ọba ń bọ̀ kí géètì kan kájá géètì ṣá àbùkà tó pe gbogbo olórí burúkú wọn dé ẹ̀bẹ̀ ń bẹ hmm. area command Ṣàgámù ń bẹ̀bẹ̀ ni hmm. gbogbo ẹnu la fi sọ hmm. gbogbo àwọn kọ́sìkọ́ọ̀tù tó kó wa wọ́n ń bẹ̀bẹ̀ ni torí pé àṣe ní kékeré ọgá tí wọn ò tí ì ní ká bà nǹkan jẹ́ hmm. Ìgbòho ṣà ò ní ká bà nǹkan jẹ́ jẹ́ wọn ò ní ká jà wọn ò ní ká jà peaceful rally peaceful rally. tó lórí burúkú ọmọ alẹ́ Yorùbá bẹ́ẹ̀ni tó níwọ̀n ọmọ Odùduwà tó wá lóun fẹ́ gbógun ti wá kò sí bàtà nípa wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kílẹ̀ kílẹ̀ afẹ́ nǹkan tá kílẹ̀ fẹ́ báyìí kí lórúkọ orílẹ̀ yorùbá tiwantiwa àwa ìjẹ̀bú aṣọ ìjẹ̀bú èmi ọmọ alárẹ̀ ẹgbẹ́ yìí aṣọ tiẹ̀ bẹ́ẹ̀ rí èsì ondo aṣọ tiẹ̀ kéètì ọ̀yọ́ aṣọ tiẹ̀ sọ̀pọ̀ ọ̀rọ̀ wọ̀ mí ìṣàpọ̀nà ló gbà yà rẹ̀ ìyàwó yàtà ẹ wo ìjẹ̀sà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìkàrẹ́ èkìtì gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjọṣọwọ́pọ̀ báwọn bàbá wa ṣe ń kó wa láyé ìgbà rẹ̀ tí ò sí wàhálà tí gbogbo nǹkan lọ lẹ́sọ̀ lẹ́sọ̀ tí èso ń wà ètò ọ̀fẹ́ iléèwé ọ̀fẹ́ Eh, wọ́n tún bẹ́ẹ̀ lẹ́nu wọ́n tún bẹ́ẹ̀ jẹgba lẹ́nu wọ́n tún bẹ́ẹ̀ jẹgba. wọ́n tún bẹ́ẹ̀ jẹgba lẹ́nu wọ́n tún bẹ́ẹ̀ jẹgba. ọlọ́pàá tó jẹ yóò lò ó àwọn ọlọ́pàá máa mọ ògógóró rẹ̀ sẹ́yìn mọ tí báyìí. ògógóró kẹ ní tí ìgbà sálárì nínú Yorùbá nation àmọ́ fún sálárì tí ń gbà ní fún sálárì tí ń gbà ó dá lójú pé olórí burúkú dp ò lè gbà fóṣù mẹ́fà. àṣẹ bẹ́ẹ̀ lórí tó a bá ti dá dúró òun á ní tó wá jẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́pàá mélòó ní kó wọkí tọ́ọ̀kì dá. kò sí. gbogbo àwọn skọ́ọ̀dù mi pátápátá ní kòrìn. kòrìn bẹ́ẹ̀ni. àwòye tán rà. bẹ́ẹ̀ni àṣẹ ń wá látòkè. bẹ́ẹ̀ni tó bá tún dá àsìkò tó bá lórí wọn burú táṣẹ bá ti wá látòkè pé ká ṣeré fún wọn. à ṣeré fún wọn. àtú kí lọ gbé sani kí ni èyí tó kéré jù nínú wọn ló lu ak forty seven sórí wọn burú ni àmọ́ àwa ò ní bá wọn lo iṣẹ́ gbogbo tó wọn fúnra wọn ní ìmọ̀ kúndà alẹ́. àṣẹ Elédùmarè la máa bá lò fún wọn. ẹgbẹ́ yìí kò tó ẹgbẹ́ yìí kò tó iṣẹ́ ti wà lábẹ́ lò. ìjọba ṣàánú ìkan èyí yọ méjì kúrò ń bẹ̀ ń fún lẹ́yìn kan yóò tọ̀ fún jọ́mẹ́sàn kó tó dúró. Hmm. àmọ́ tí wọ́n bá nínú wọn sẹ́ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ti ń bá ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbé wọn ní gbòkú rẹ̀ hmm. torí ẹni bá tún súnmọ́ bẹ́ẹ̀ ó tún kú bójú ọlọ́pàá mẹ́sàn-án ló súnmọ́ bẹ́ẹ̀ gbogbo ni ó lọ níbẹ̀ mẹ́wé tó ń lò hmm. kò ní dábú ìyá tó ń ṣàgbò fún wọn hmm. gbogbo àwọn ìyá ti kúrò lẹ́yìn wọn o àwọn ìyá ni apá bá jìyà tó ń jí mo ṣèbáyé o àwọn àti fita alára fún àti fita jèrò fún ọ̀rọ̀ gún oníṣẹ́ aláìgbà tiẹ̀ torí pé wíwí ṣe ń ti fún àfọ̀ṣẹ tọ̀rúnmìlà kóṣẹkóṣẹ báyìí ní tìlá kóṣẹ àbámọ́dá kan ò ní dá tiẹ̀ kó má ṣe tójúmọ́ bá mú ọ̀yà ńlá ni ọ̀yà eré gbúdọ̀ Yorùbá ọ̀yà ayọ̀ gbúdọ̀ Yorùbá ẹ̀dùn kò fi àṣírí rẹ̀ wọn ilẹ̀. kò fi àṣírí rẹ̀ wọn lẹ̀. kò fi àṣírí ilẹ̀ yìí kò fi wọn òkè. ó wá tún fi nǹkan ṣọba láàrin àwọn méjèèjì mọ́ ìlágbára tó ẹni kíni kan hù. afẹ́fẹ́ ni. yóò dojú òfurufú yóò tún kó yẹ̀gbẹ́ yóò dájú òfurufú sọ lè dá mú. wọn lè dá wa mú àṣírí ọ̀rọ̀ ni. àṣẹ ẹṣẹ ẹṣẹ pàtẹ́ pàtẹ́ ẹ pàtẹ́ ọmọ nàìjíríà. Ah, èmi ọmọ afọtamọdé kógún má wọ̀lú ọmọ ìṣàrà Ogun State Remo North wọn ti bí ya o àwa inú wa máa ń dùn ní tógun bá dé torí kò sẹ́ni tí ó lọ́dún ẹ̀ àwọn tó wà ọ̀dẹ̀ ni lọ́wọ́ tó bẹ́ẹ̀ ẹ̀rọ akọ̀kẹ́ ní ìràwọ̀ ẹ ẹ má ti jà sọ́tọ̀. àwọn kẹlẹ́kẹ́ sọ balẹ̀ ọjà kò ní bàjẹ́ lọ́mọ ní gbogbo wa ní bàjẹ́ ọjà bẹ́ẹ̀ ni bọ́dí. ọ̀nà àsìkò ti tó ọmọ onílé tó lọ lé ó tó gẹ́ ó tó gẹ́ ló dé àkàwé àríṣẹ́ kí làwọn á sin nàìjíríà ah, ah. Ah. àwọn ọmọ náà láyé ti bí ilẹ̀ tá a sanwó lálẹ́ wọn iṣẹ́ òun làmọ̀ pọ́n fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la àní kó gbọ́ ọ máa sọ̀kadà kí ló dé ẹ máa fún wa ní one thousand naira hmm. ó tó gẹ́ ó tó gẹ́ four years one thousand. Hmm àwọn ọ̀yá tó bá ń gba ráìsì wọn ò ní soríire o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àṣẹ àṣẹ. àwọn ọ̀yá tó bá ń gba ráìsì. lọ́wọ́ àwọn òṣèlú lọ́wọ́ àwọn òṣèlú àṣẹ. iṣẹ́ ẹ̀ máa bá wọn dọ́gba ni. àṣẹ. ẹ̀yin ọmọ wọn ẹ máa sọ fún wọn ìyá mi ẹ má gbowó lọ́wọ́ òṣèlú kankan owó ta ti ń gbà tárí kankan ìgbà yẹn lè máa sọ̀rọ̀ ẹ̀ ìyá mi máa kọ́lé fún yín hmm. ẹjọ́ débẹ̀ náà. wọ́n máa gbàgbé yín. ẹjọ́ débẹ̀ onírọ́ tó ti pa fún wa iná ọ̀fẹ́ omi ọ̀fẹ́ ó kù sọ́wọ́ ẹ̀yìn ìyá o ẹ̀yin ní ká dìde ẹ má gba ṣíṣí lọ́wọ́ anybody ẹni kan máa mú wọn lọ Yorùbá nation lẹ síkè náà wọn mú yàn sí. bẹ́ẹ̀ni. àwọn

àti ẹ̀rí kíní mọ́ eh. ká Kamalo, lọ ṣe sílé ṣe kò ok ok. jẹ́ ká dúkún dé náà. ẹ nàìjíríà là ń ṣe yìí ẹ nàìjíríà ni ẹ ló ṣe é sàfi ẹ nàìjíríà ni wọ́n ti pè àwọn bàbá ìwé bàbá wọn ti pè wọ́n ti ní pé kéèyàn wá sọ́dọ̀ wọn kó wa gbà bẹ́ẹ̀lì ọjà ni.